ìwọ wò ó nínú alukur'an Allah sọ pé fasda bima tu umar fasda bima tu umar pariwo àṣẹ tá a pọ̀ pariwo ẹ̀ kéde ẹ̀ kéde àṣẹ tá a pa ìwọ ànábì àyà yìí sọ̀kalẹ̀ ní Mẹ́kà tí Allah ti ń pa ànábì rẹ̀ láṣẹ pé kó kéde yanya sí etí gbọ́ àwọn èèyàn àṣẹ tá a pa pé Allah nìkan ni ìjọsìn tọ́ sí èèwọ̀ sì ni kábà wá àkẹgbẹ́ jẹ́ màá bá ànábì ṣe lo àyà o sallallahu alayhi wa sallam ànábì wa gun orí àpáta lọ ìlú maka àpáta yí wọn po ó wá gun orí àpáta lọ lórí àpáta ló ti wá ń sọ̀rọ̀ nítorí kí ara alé ara oko kó lè gbọ́ alright tó bá já sí pé lọ́jọ́ náà lọ́hùn ẹ̀rọ gbohùngbohùn microphone speaker ẹ́ńjìnì tó bá ti wà ní kò ní lọ kò ní gun orí àpáta lọ torí stress wà ń bìyìn wàhálà wà ń bẹ̀hùn yóò jókòó sáàrin ìlú yóò sì gbé máikrófóònù sókè yóò sì sọ̀rọ̀ gbogbo aráàlú ó sì máa gbọ́ ohùn rẹ̀ jẹ́ ó yé ọ hadíìsì kúlà mú dáfátìm kò wá nítorí irinṣẹ́ tá à ń lò láyé o ohun tó wá fún òun ni ohun tá a fi sin olúwa ẹlẹ́dàá wa tí ànẹ́bì ti sọ pé báyìí lẹ́ẹ̀ṣẹ̀ ṣe báyìí lẹ́ẹ̀ṣẹ̀ ṣe àmọ́ tó ga sí wípé ẹ̀yin fìyẹn ẹ lẹ̀ ẹ wá fi òmíì rọ́pò kódà ṣé microphone lẹ fi rọ́pò àsàlátù ni ṣebí gbólóhùn mìíràn yàtọ̀ sí gbólóhùn tánẹ́bì pa àwọn sọ̀hábà rẹ̀ lẹ́yìn fi rọ́pò àsàlátù tánẹ́bì ni a ṣe gbólóhùn tẹ́ wá wí yẹn ó ti tun wọn ò ṣe lásìkò ànábì ànábì ò ṣe àwọn sọ̀hábà ò ṣe é nígbà tí wọ́n kú òláyé tán lẹ tó dá yẹn sílẹ̀ orí ibi tí wọ́n gbé hadísì Kula muda sàtìn bídìá wà kúlà bídìá tí ń dọ̀là àlà kíyẹn máa jẹ́ èsì àti àlàyé fún àwọn tọ́ka sí pé oníbídìá ni wọ́n àwọn tọ́ka sí pé ohun tánẹ́bì bá ní ká ṣe wọn ò ní ṣe yẹn òmíràn ni wọn ò ṣe àpẹẹrẹ mi ìtúrè ànábì sallallahu alaihi wasallam ó ní ká ṣe ìtìkáàfù ó ní ká ṣe ìtìkáf ìkóraró nínú mọ́sálásí ńgbà tẹ́yìn ó mú òmíì tí wọn ṣe lójú ayé ànábì tànábì ò ṣe tí ò rẹ̀ ẹ̀yin lọ mú kálíwà wá. dídá náà ń pè ní kálíwà dídá wà nínú kọ̀rọ̀ ṣe ti rí pé ẹ̀yin ń fi nǹkan míì rọ́pò nǹkan tí ń bẹ ńlẹ̀ ni ẹni tó fi microphone pèrun tó sì pe irú gbólóhùn tí wọ́n máa ń pè lásìkò ànábì kò fi nǹkan míì ṣe kí ni kò fi rọ́pò nǹkan tí ń bẹ ńlẹ̀ ó kàn lo irinṣẹ́ irinṣẹ́ tó sì lò yìí ó wúlò fún wa nítorí wípé tí a bá pe ìrun nínú ìlànà tó wà nílẹ̀ tá a fi yan olùpẹ̀run òun náà ni pé kó jẹ́ olóhùn agogo kó jẹ́ ẹni tó lóhùn nítorí kíni torí pé gbólóhùn tó fẹ́ pè yìí ó fẹ́ fi rán àwọn èèyàn létí pásíkò òun ti wọlé ni àwọn tí ó sì rán létí yìí ó ń kálukú wà nù ilé wọn láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ káwá irinṣẹ́ kan tó ga sí pé tá a bá ti ń sọ̀rọ̀ sí i yóò mú kí ohun wa kó tóbi ju bó ṣe wà lọ. sẹ́yìn ẹ̀ ló wàá sọ pé àwa náà ń ṣe bídíà kò tí ì dàbí díà tánàbí ń sọ nípa rẹ̀ mọ̀ nìyẹn o ìyẹn kó jẹ́ èsì fún àwọn oníbí díà ṣé ẹ wá rí àwọn súnà àwọn onísúnà tí wọ́n gungi eré kọjá ewé bẹ́ẹ̀ bá fẹ́ gungi tó ti gungi tó ré kọjá ewé níbo ni ọ̀bàrà rẹ̀ yọ̀ bọ̀ lẹ́nu ọmọ àjábọ̀ ni tó sì jábọ̀ yọ dá léegun yọ hàn rẹ̀ léèmọ̀ ìyẹn ni pé àwọn tí wọ́n ń dá kọ́kọ́ ní súnà ni àwọn àmọ́ tí wọ́n ti hanra wọn léèmọ̀ àwọn náà tún kọsẹ̀ wọ́n kọnu lórí kólàbídè àti ń dọ̀làálà kólàbídè àti ń dọ̀làálà ṣàdédé làwọn lọ gbé wá pé wọ́n gbé wá pé. Kula bidiatin kufurun kula bidiatin kufurun wọ́n ní gbogbo bídíà òní kúfúrú òní máa yọ̀yàn kùnú Islam nítorí pé àwọn ní tiwọn ẹni tó bá ti ṣe nǹkan míì tó yàtọ̀ sí nǹkan tí ànábì ní ká ṣe nǹkan náà kéré ni o nǹkan náà tóbi ni o wọ́n sọ pé ó ti jáde kú ònú ẹ̀sìn pátápátá sáwọn ni wọ́n fẹ́ kọ́ ànábì lẹ́sìn ni tí wọ́n fi pààrọ̀ dọ̀làálà pẹ̀lú kúfúrù gbólóhùn tànàbí lò òun ni gbólóhùn tó ṣe wẹ́kú òun ni gbólóhùn tó bá a mu nítorí wípé ohun tá à ń pè ní àdádálẹ̀ yìí táwọn èèyàn ń ṣe level by level ni ìpele ìpele ni ìpele ìpele ni ohun tá à ń pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn táwọn èèyàn ń ṣe ìpele ìpele ni nínú ẹ̀kọ́ tó yẹ kó yé mùsùlùmí ni pé gbogbo nǹkan tá à ń ṣe láyé pátá yálà ní dáadáa tàbí àìda gbogbo rẹ̀ kò sí ní lẹ́bù kan náà gbogbo nǹkan tá à ń ṣe láyé yálà nǹkan náà jẹ́ nǹkan dáadáa ni o tàbí nǹkan náà jẹ́ àìda ni o wọn ò jọ wà nípò kan náà wọ́n jura wọn lọ kó lè yé ọ ẹ wo ìrun táǹkì àápè kan ní ọ̀ranyàn àápè kan ní súnà. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sọ fẹ́ sọ fún mi wípé ìdájọ́ tàbí láádá tó wà fún ìrun ọ̀ranyàn ló wà fún ìrun náfìlà ààwẹ̀ Ramadan tá ń gbà àti àwọn ààwẹ̀ súnà tá ń gbà ṣé lẹ́vù kan náà ni wọ́n jọ wà ṣé ẹgbẹ́ ni wọ́n bí hajj àti umura ṣẹgbẹ́ ni wọ́n ìyẹn ti fi hàn wípé kódà tí iṣẹ́ bá jẹ́ kódà tí iṣẹ́ bá jẹ́ iṣẹ́ rere wọ́n jura wọn lọ láàfipè kan ní ọ̀ràn yàn láàfipè kan ní àṣegbọrẹ bẹ́ẹ̀ náà ni tí iṣẹ́ bá jẹ́ iṣẹ́ iṣẹ́ ibi tíṣẹ́ bá jẹ́ iṣẹ́ ibi tó jẹ́ sí aburú ṣe kan náà ni wọ́n wà wọn ò lẹ́bù kan náà wọn ò sí lẹ́fù kan náà ẹni tó pa ènìyàn tí ò yẹ kó pa àtẹni tó pa dábàá tí kìí ṣe tirẹ̀ tó gẹ́tẹ̀ lòmíì wọ́n gbẹ̀mí lára ẹ̀dá ọlọ́run ni wọ́n gbẹ̀mí lára nǹkan ẹlẹ́mìí nǹkan ẹlẹ́mìí ni ènìyàn nǹkan ẹlẹ́mìí ni ewúrẹ́ ẹnìkan wá pa ènìyàn tí ò yẹ kó pa ẹnìkejì pa ewúrẹ́ eléwúrẹ́ sáà sọ pé ìdájọ́ tá a ṣe fún ẹni tó pè nìyàn láà ṣe fún ẹni tó pa ewúrẹ́ bí sójọra wọn tí ò jura wọn lọ máa bá fi nǹkan lẹ́sẹ̀ ó jura wọn lọ nítorí èyí ni òmùkànnẹ́bì wulẹ̀ pé ní kúlùbídé àti nkúfùrùn nítorí pé n tá a mọ̀ pè ní bídíà àìdá ni ohun tí bá sì ti ń jẹ́ àìdá ó gírèdì jura wọn lọ ó gírèdì jura wọn lọ nínú bídíà tí ìdájọ́ rẹ̀ jẹ́ ìṣìnà ìṣìnà kan bẹ tó dá sí pé ó ti ṣìnà tóòtọ́ o ṣùgbọ́n ó sì ń jẹ́ mùsùlùmí onítàn ti ṣìnà nítòótọ́ ṣùgbọ́n sì ń jẹ́ kíni ó sì ń jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà la rí ìṣìnà tó dá sí pé onítàn ṣìnà ó sì ti jáde kó nu Islam pátápátá bí àpẹẹrẹ a sọ̀rọ̀ hálùwà lẹ́ẹ̀kan àbí a sì mú àpẹẹrẹ sọ̀látùlì fáàtì náà wá ẹ jẹ́ ká lo òun náà káwò bóyá lẹ́bù kan náà ni wọ́n jọ wà. pé lágbájá ó dá wà nínú yàrá fún ọ̀nkan ọjọ́ kan ó wá ń kírun ọ̀ranyàn rẹ̀ nínú yàrá. ó ń ṣe tìláwátùlù kùránì nínú yàrá ó ti ṣìnà ó ṣe kí ni ó ti ṣìnà. àmọ́ ṣìnà tó ṣìnà yẹn kò sọ ọ́ di ó ṣìnà nípa pé wọn ò ní kó dáwà dá ànábì ò ní kó dáwà nínú yàrá. ifá tọ́ tọ́ bá fẹ́ pa lílọ bíbọ̀ ilé ayé tì fásìkò kan láti fi súnmọ́ lọ́wọ́n ọba rẹ inú mọ́sálásí ni ní ọlọ́run kì í ṣe inú yàrá rẹ ibẹ̀ ni kò wá wíwà ń bẹ̀rẹ̀ yóò fún ọ láǹfààní láti máa kírun jàmáà àmọ́ ńgbà tó déjúmọ́ nulẹ̀ irun jamaa òòrí kí sórí pò ti sì báwọn àmọ́ ń tọ́ ṣeun tọ́ bá mọ báwọn ó ṣìnà ní o àmọ́ ò tí ì di kèfèrí ẹ jẹ́ wá wo àwòrán kejì ẹnì kejì òun náà dá wà nínú yàrá àmọ́ kí ni ṣe ń bẹ̀ ọ̀ ń pè yá nìyàs wọ́n ń pe ìyá niyas ìyá tijani ìyá bulala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ní kó ṣìnà àbí nípa pé ó dá wà nínú yàrá ìpìlẹ̀ nìyẹn ó ti ṣìnà ṣùgbọ́n àwa wo ohun tó ń ṣe nínú ìṣìnà yẹn àwa rí pé ó ń pe ẹlòmíì lẹ́yìn Allah ìpè nǹkan míì lẹ́yìn Allah kí sì ni ṣíríkù ni ẹ ń bá sì ṣe ṣíríkù tó pe nǹkan míì lẹ́yìn Allah ẹ̀sìn rẹ̀ ti bàjẹ́ so ti rí pé ẹnì kínní ó ṣìnà ẹnì kejì ó ṣìnà ṣùgbọ́n ẹnì kínní òun ò tí ì jáde kó nu Islam islam rẹ̀ ò tí ì bàjẹ́ nígbà tí islam ẹnì kejì ti ṣe kí ni tó ti bàjẹ́ yẹn tún fún ọlápẹ̀rẹ̀ míì tó tún kọ́mọ̀n tó gbajúmọ̀ lílo tẹ̀sùbá lílo tẹ̀sùbá lóde òní àwọn mùsùlùmí ń fa tẹ̀sùbá wọ́n fi ń de òǹkà ohun tí wọ́n bá ń kà tó jẹ́ olóǹkà wọ́n fi ń dè mọ́lẹ̀ àwa rí mùsùlùmí méjì tó mú tẹ̀sùn bá lọ́wọ́ ẹnì kínní ohun tí ń lò fún kò tayọ tọ́ba kírun tán tọ́fẹ́ ṣe subhanallahi alihamdulilayi allahu akbar tati tiri, tati tiri, tati tiri, lẹ́yìn irun ohun tí ń lò fún tiẹ̀ nù tó bá sì fẹ́ ṣe la ilaha illallah wahda la sharika la lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ọgọ́rùn ohun tí ń lò fún tiẹ̀ nìyẹn ok ẹnìkejì tẹ̀sùnbá rẹ̀ ti ń fà yaniyas yaniyas yaniyas yaniyas ló fi ń fà. tàbí kọ́ máa pé ìyá ṣàfáwùdín ìyá ṣàfáwùdín ìyá ṣàfáwùdín ni wọ́n ti fi ń pè nù. ìbéèrè ni pé ṣé ìkíní kejì wọn ṣé ìpele kan náà ni wọ́n wà nínú ṣìnà. ìpìlẹ̀ ọ̀rọ̀ àwọn méjèèjì ni pé wọ́n ṣìnà nípa pé wọ́n ti ṣì ń tànẹ́bì máa ń lò láti fi de òǹkà mọ́lẹ̀ wọ́n ti ṣì ohun tànẹ́bì máa ń lò láti fi de òǹkà mọ́lẹ̀ ní kíni ọmọ níka ọ̀tún ọmọ níka ọ̀tún ló máa fi de òǹkà mọ́lẹ̀ tó bá fẹ́ ṣe subhanallah alhamdulilayi wallahu akbar ọmọ níka ẹ̀ ni ó lò tó fẹ́ ṣe la ilaha illallah wahda la sharikala lahul mulik wa lahul ham wa wa ala kulli shay'in qadir ọmọ níkà ẹ̀ ní ó lò kò ní í lo irinṣẹ́ tí wọ́n fi okùn so tàbí lè tí wọ́n fi okùn so kò ní í lò ok ọwọ́ ni ó lò. fún wípé ìwọ fi tẹ̀sùbá ó fi ṣe nǹkan tí ànábì máa ń lu ọwọ́ fún ó ti ṣì ń bẹ̀ yẹn nìyẹn ó nìyẹn àmọ́ sọ ọ́ di kò sọ ọ́ di o lo nǹkan tó yẹ kó o ní ti ta ló pé máa pe bí ò ṣe ṣe ìtọ́ni ta ló ran pé kó máa pe ìyá ṣàfáàwù bí ò ṣe ṣe ìtọ́ni ẹnì kejì tí ń fi tẹ̀sùn bá a pé ẹ̀dá míì lẹ́yìn Allah subhanahu wa ta'ala ohun tó fi tẹ̀sùn bá a pè yẹn lórí ìṣìnà rẹ̀ lọ́padà wàá sọ ọ́ di ọ̀sẹ̀ bọ́ ló jẹ́ kí Islam bàjẹ́ mọ́ lọ́wọ́ ok. ṣe ti rí pé ìpele ìpele ni dáadáa àti àìdá wà àmọ́ lọ́dọ̀ àwọn jàbàtà tí wọ́n gungi rékọjá ewé tí wọ́n sun tí wọ́n jóná wọ́n wàá gbé ẹni tó fi tẹ̀sùbá àti subhana láì alihamdulilayi allahu akbar àtẹni tó fi tẹ̀sùbá rẹ̀ tó fi ṣe òǹkà ìyá nìyá sì yá ṣàfáàhù tí ń pè wọ́n á gbé wọn sí ipò kan náà aburú tí wàá ń bẹ́ẹ̀ bi àkídà wọn rèé o adli lẹ́ẹ̀fì rí mùsùlùmí kan tí ò ní gbé nǹkan kan gbági adli lẹ́ẹ̀fì rí mùsùlùmí kan tí ò ní gbé nǹkan kan gbági nítorí pé kì í ṣe gbogbo wa lónímẹ̀sìn kì í ṣe gbogbo wa la dá nǹkan tá à ń ṣe mọ̀ fúnra ra wa wọ́n ṣẹ̀ ń sọ fún wa ni a ṣẹ̀ ń tẹ́tí gbọ́ ni. now ẹni tó ti ń ṣe nǹkan kan bọ̀ kó tó tẹ́tí gbọ́ òdodo ọ̀rọ̀ lórí rẹ̀ possibility kó ṣe nǹkan míì yàtọ̀ sí ní ni a máa ṣe ó ti wà bí àpẹẹrẹ ẹni tí ò gbọ́ rí wípé tánàbí bá fẹ́ wọnú mọ́ṣáláṣí ẹsẹ̀ ọ̀tún ní ọ̀kọ́ máa gbé wọnú mọ́ṣáláṣí tí ò gbọ́ rí kí ló súnmọ́ kó máa ṣe èyíkéyìí ẹsẹ̀ ni ó máa gbé wọnú mọ́ṣáláṣí èyí tó bá ti èyí ti ṣe kòǹgẹ́ kó gbé wọ̀ ni ó gbé wọ̀ ọ́ kò ní fiyè sí torí pé kò wulẹ̀ nímọ̀ rẹ̀ náà níwọ̀n àgbà tí ẹ̀ ń bá ti wá ń gbé ẹsẹ̀ òsì wọ mọ́ṣáláṣí ó ti ń ṣe nǹkan tó titun sí ní tànà ibi ṣe ó ti ń ṣe ohun tó yàtọ̀ sí ní tànà ibi ṣe therefore irú ẹni bẹ́ẹ̀ a lè ṣe bídíà bídíà tó wá ń ṣe òun yóò máa ṣe lọ bẹ́ẹ̀ títí tó fi wá kọ́ ẹ̀kọ́ sáwà kúrú ẹni bá ń kèfèrí ni ọwọ́ ìyà ìmọ̀kan ẹ̀ ni ó jẹ pé láti ìgbà tó ti ń ṣe Islam o wà ní ẹ̀kọ́ tó jẹ mọ́ bá a ṣe máa wọnú ilé Ọlọ́run bá a ṣe máa jáde kúrò ń bẹ́ẹ̀ ọ lẹ́kọ̀ọ́ ẹ̀ bí bàbá kan mo sọ̀rọ̀ pé mo sọ̀rọ̀ lórí àwẹ̀ súnà pé àwọn àwẹ̀ báyìí àwẹ̀ báyìí súnà ni bàbá yẹn ti wọ nǹkan bíi seventy years ó kéré parí bàbá yẹn wá ń sọ pé látọgọ́ tóun ti ń ṣe islam bọ̀ àwọn bàbá àwọn àwọn màmá àwọn mùsùlùmí ni wọ́n o látọgọ́ tóun ti ń ṣe islam bọ̀ òun ò gbọ́ rí pé àwẹ̀ kan bẹ tó jẹ́ àwẹ̀ súnà